dárúkọ yín fún wa lẹ́kùnrin rẹ. ẹ̀yin tèmi ẹ ṣe orúkọ mi ni Olúwatóyìn Agbọ́ládé. tí gbogbo ayé mọ̀ sí. tí gbogbo ayé mọ̀ sí Tóyìn Tòmátò. ọmọ ìlú wo ni. ọmọ Ìjẹ̀bú Igbó nípínlẹ̀ Ògùn. irú iṣẹ́ wo lẹ̀yìn láàyò. mo ń ṣiṣẹ́ akọ̀ròyìn mo ń ṣiṣẹ́ pẹ̀lú ìwé ìròyìn Aláròyé Oòduà ṣùgbọ́n èmi náà tún ní àwọn iṣẹ́ tí mo tún ń ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ̀. ẹ kára tó lọ síbi ibi tẹ́gbẹ̀gbẹ́ kẹ́ tó lọ bẹ̀ iṣẹ́ ìròyìn báwo lẹ ti bẹ̀rẹ̀ kí ló sún ilé díẹ̀ àwọn pawulẹ ti kó ń bẹ kó tó dàsùkò ìka tó yà síbi lẹgbẹgbẹ tẹyin náà sí. ẹ mo rí i pé ọlọ́run fi iṣẹ́ ìròyìn ọlọ́run fi ràn mí torí láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti máa ń ka ìwé ìròyìn yorùbá so ìgbà tí mo wá dàgbà mo wá wò pé yorùbá dẹ̀ dùn lẹ́nu mi dáadáa mo wá wò pé kí n lọ fún ìmọ̀ nípa yorùbá ní ilé ẹ̀kọ́ so mo wá mo wá lọ so ìgbà tí mo wá ṣe tán mo wá wáṣẹ́ díẹ̀ later ni mo wá ríṣẹ́ sí iléeṣẹ́ olóògbé Láńrè Dòdò Balógun kọ́ ló ń bá mi fọ̀rún kẹ́wọ̀n so tẹ́ bá ní kẹ́ wo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yín nídìí iṣẹ́ ìròyìn kí ni nǹkan tẹ́ ẹ dojúkọ báwo gan ló ṣe rí só rọrùn àbí kò rọrùn àbí àwọn ìpèníjà ọ̀dọ́ bá pàdé kẹtù wá débi tẹ́dílé ni. ẹ ṣe olóòtú iṣẹ́ ìròyìn yóò rọrùn kò tún rọrùn gẹ́gẹ́ bí obìnrin ẹlòmíì wà sẹ́yìn tẹ́ bá ti fẹ́ lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ ẹ ní tètè rí àwọn ọmọọṣẹ́ lè má jẹ́ kẹ́ ẹ rí ẹ tún padà lọlé ẹ̀kọ́ máa wọ́pá kí ló ń ṣẹlẹ̀ but with time pẹ̀lú bá a ṣe ń ba lọ bá a ṣe ń ba lọ ọlọ́run ti jẹ́ kó rọrùn fún wa and ìpèníjà kan tá a tún ní ni pé àwọn èèyàn máa ń fojú olówó wo àwọn oníròyìn àwọn èèyàn máa ń fojú olówó wo àwọn oníròyìn kò dẹ̀ rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ kò sí owó nídìí ìròyìn ṣùgbọ́n aṣáàdúpẹ́ fọlọ́run ṣá. tẹ́ bá ní kẹ́ wò ó èlú gan lẹ kó gbà nídìí sẹ́rọ̀ yìí bóyá ìgbà tẹ́lẹ̀ darapọ̀ mọ́ ọ̀gá yín olóògbé náà nílùú balógun èlò náà kọ́ fún kí ah. sálárì òkè à ń gbowó oṣù èlò ni eh, tí n bá sọ yìí tó fún mi fún yẹn lè believe o fifteen thousand naira ní first salary tí máa kọ́kọ́ gbà o bọ̀ mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi táwa nígbà yẹn kọ́ la wà ń sìn mọ́. kí ló wá jẹ́ kí ló fún ní tẹ̀bi forty eight ah, fifteen thousand tẹ̀bi òkà ah, kẹrẹ sára nìkan ló wá sẹ̀rẹ̀ lọ pé ah, ẹ jẹ́ ká máa ṣe lọ kí ni ó fún ní ìgboyà pé mm, ẹ̀yìn máa rọ́ tó jẹ́ kí máa lè tẹ̀síwájú ni pé iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tẹ́ ń pé ẹ̀yin máa ronú tẹ́ bá ń ṣe because tẹ́ bá jáde ẹ̀ ráwọn èèyàn ẹ̀ ṣeré ẹ̀ lọ patí ẹ̀ ṣe gbogbo ẹ̀ so kò ń jẹ́ kí èèyàn máa kàn dá kákò sínú ilé kó máa ronú nǹkan tí mo ṣe pé kí máa tẹ̀síwájú nìyẹn àti pé àwọn tó ń ka pépà tó ń ka nǹkan tí mò ń kọ sínú pépà wọ́n tún máa máa pè mí wọ́n á máa gbóríyìn fún mi pé mo ṣe o kíní kẹmọ ó máa ń jẹ́ kínú mi dùn nǹkan tó ṣe jẹ́ kí n máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìròyìn yẹn. yóò jẹ́ lọ́jọ́ tí àbùkù kàn yín tí àbùkù kàn yín pé ah èmi náà kí mo wá dé design. Ah, àìmọye ọjọ́ ni àbùkù ti kàn mí nídìí iṣẹ́ yìí lọ́jọ́ pé bóyá wọ́n ní wọ́n ló kọ story yọ́n máa faṣọ ẹ̀yà ní kíní kan ìgbà mi máa lọ patí tí máa ti ráhùn tó ti promise nípa àwọn afaṣọ mi ya lórí phone màá ní láti sápa mọ́ máa dá sí ìsí ẹ lára ní má gbòṣòdì kọjá o so tí máa wá ń jáde àti wá gbọ̀dọ̀ ṣòdì ẹ̀yà mi wá máa já so àwọn ìhàlẹ̀ àwọn èèyàn lórí phone ó máa ń jẹ́ kẹ́rù bá mi. ṣé wọn wọn ṣàgùn sí rí àǹtí ẹ ṣàgùn sí yàn. Ah, ẹ ẹ mọ̀ pé ìgbàgbọ́ àwọn ọ̀pọ̀ àwọn èèyàn ni pé kò sí nǹkan tó ń jẹ́ oògùn kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ ọ̀fà. bọ̀dẹ̀ ẹ ti rí fìrí ẹ̀rì. mo ti rí fìrìfìrí ẹ̀rì fún àpẹẹrẹ mo ń lọ bí iṣẹ́ mi ìgọ̀kadà mi wọ mọ́tò ẹsẹ̀ mi dẹ̀kùn mo dẹ̀ lọ́dún kan àbọ̀ nílé mo lo odindi ọdún kan àbọ̀ nílé láì gọ̀kadà láì wọ mọ́tò so fìrífìrí kan nìyẹn a year after mọ́mì mi bá tún kú àmọ́ ò pé ah iṣẹ́ yìí le so àwọn ìrírí mi tí ò dá tí mo rí ń paṣẹ́ ìròyìn nìyẹn. gẹ́gẹ́ bí obìnrin tó ń ṣiṣẹ́ ìròyìn àwọn èèyàn máa fi àwọn ọkùnrin náà ah, ẹ lọ ń tábí ọkùnrin mi á ah, ọmọ yìí máa fine ah, já máa já gbẹnu sí i ẹ sí ìrẹ̀ ń ṣẹlẹ̀. ah ó máa ń ṣẹlẹ̀ lóríṣiríṣi o. ṣẹlẹ̀ dárúkọ àwọn tó ti kọlu sí rí. ah mi ì lè dárúkọ o ṣùgbọ́n ẹ̀yàn pé tí bá dárúkọ máa mọ̀ èmi ì lè dárúkọ ṣùgbọ́n anáwọn èèyàn lókè lókè lókè lókè but ẹ má yẹ kí n dárúkọ bọ ó máa ń ṣẹlẹ̀ ẹ mọ̀ ìgbà mi téèyàn bá lọ ní ọmọ àkàn kó gbogbo ẹ ṣe gbogbo ẹ ṣe mọ ẹ máa ẹ sì máa ń kàn bẹ́ẹ̀ sọmi <laughs> ní ilé dárúkọ. ẹ bọ̀ yín náà máa ń gbà fún ọ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ yìí nù. <laughs> mélòó ni ìyàn fẹ́ gbà fún mo máa ní ìtumọ̀ àwòrán náà pé à. irọ́ irọ́ àwọn tó wù mí àwọn tó wù mí àwọn tó wù mí wọn ò kẹnu sí mi so àwọn tí ò wù mí lọ́n kẹnu sí mi ṣẹ̀ mọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ so mi kì í gba mi gbá o. lára àwọn gbajúgbajà olórin òní ti bá pàdé tí ẹ ṣe fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣé ní olórin olórin fújì olórin olórin bóyá fújì bóyá mùsùlùmí bóyá ah, hip hop bóyá. gbogbo àwọn olórin mùsùlùmí ni ọ̀rẹ́ mi gbogbo wọn ni mo ti bá pàdé rí ni mo ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún rí and mo dẹ̀ ti ṣe mo máa ń ṣe alábàápàdé ọ̀bọ orin dáadáa kí n Dr. Saheed Òṣùpá pàdé mi ni wọ́n máa ń ṣe alábàápàdé wọn àti àwọn olórin fújì míì tó ẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀. nínú àwọn olórin yìí ìwọlẹ́ fi hàn lé mọ̀ rèé kọ̀ròyìn tó yẹ pé tó dájáde láàrin yín. bàbá <laughs> sọ pé tàbí máa ń lérí sí mi jù ọba orin ni ẹ má yẹ ká para tanra wa jẹ o hmm. àyìnbóyè ọ̀pọ̀ ìgbà lèmi àti Saheed Òṣùpá ti jà wọn a máa jà gan tó máa lérí táwọn abárunjúmọ́ ra wa lórí fóònù but aṣáájú pẹ́ fọlọ́run pé kò sí jáàmù láàrin àwa méjèèjì. tẹ́ bá lọ́pọ̀ tí nìjẹ́ tẹ̀lé fẹ́ ọba orin. ọba orin. <laughs> ìbéèrè láti béèrè náà nìyí o ẹ má ẹ má ẹ jẹ́ ká sọ. àwọn kan tẹ ní ẹgbẹ́ pé ẹ̀gbọ́n wọn lè ń fẹ́ wọn lè gbọ́n tó wà ní ìbúlẹ̀ ń fẹ́. ẹ wọ́n sọ àwọn kan sọ pé wọ́n fẹ́ bọ̀dà latif libra ẹ̀gbọ́n saheed òṣùpá bọ̀ kò sí nǹkan kan láàrin mi àti bọ̀dà láti o ìgbà àwọn àárín kan gan alhaji gan òṣùpá gan rò pé bóyá mò ń fẹ́ bọ̀dà láti. wọn ló ti wọn ló ti kọrin bẹ́ẹ̀ ó ti fi. ó ti kọrin bí lórí lórí stage lórí. iṣẹ́ làtí iṣẹ́ làtí nìyẹn bẹ́ẹ̀ ni mo rántí tòótọ́ ni ìjọ kan tó ṣeré kan lọ́nà Abẹ́òkúta ni mo dẹ̀ lọ kí wọn lórí stage làlájú bá bẹ̀rẹ̀ Tóyìn làsí ló ń láṣẹ yẹn òkìlì wọn kà tí bá dẹ̀ sì pé bọ̀dá làsí náà káyà dáhùn náà tún máa ní hmm, ìyàwó òṣùpá ìyàwó òṣùpá mọ̀ ṣé mo wá fẹ́ ṣe tún sàn fún ẹ̀gbọ́n hmm. àtàbúrò ni. ṣùgbọ́n tẹ bá lọ́pọ̀tunítì lẹ́yìn sáyé òṣùpá gan ni ẹ fẹ́ fẹ́ o <laughs> ẹ wọ́n mọ́ mo rí lè máa gbọ́ nǹkan program wa yìí mo láìkàlájì torí pé onínúwùrù tó bá ti bínú báyìí tó ti sọ̀rọ̀ àwọn ó ti tán ni wọn nìyẹn nǹkan tí mo ṣe láì mi ìbọn mi ìdẹ sọ pé mo lè fẹ́ wọn tó rẹ̀ pọ́ níyàwó wọn níyàwó. bọ́tọ́ bá ní alájì bá lọ fẹ́ ṣe o fẹ́ ṣe o fẹ́ mọ́sánná fẹ́ ṣe sẹ́kọ̀ fẹ́ ṣe tó fẹ́ ǹjẹ́ ṣe lè wọlé sí bíi àti àmì fọ. ẹ̀ ká ẹ̀ ká fi dáhùn ẹ̀sán jọ́ ọ̀rẹ́. àájì ìsáyìlì òṣùpá ẹ náà yóò ṣe kọ pẹ̀lú wọn. Ah, èmi àti àwọn máníjà alhaji pasuma la close dáadáa èmi àti wọn la close a máa ń pẹ́ ṣé balinga ni àbí matthew ló èmi àti èmi àti bẹ̀dà matthew ló close gangba kan but after issue kan tó ní àfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ but tí n bá fẹ́ pass any message sálàjì máa ń rán aláàjì táwọn balinga sí wọn èmi àti gàjí náà dẹ̀ close èmi àti gàjí gàjí ọkọ̀ òkú wa close gan. ayẹpẹ ayẹpẹ ayẹpẹ mọ kí n wà sáyìn nìyẹn o ọmọ kí n gbà sí àyìndé bọ́à kan máa ń sọ̀rọ̀ whatsapp bóyá ó ní story wọn kan tí mo kọ àbí mo kọ story àjíkí ọ̀kì ìyẹn ìyàwó wọn màá sẹ̀lẹ̀ sí wọn whatsapp wọn dẹ̀ ní àmúṣe. so tá a bá ní káwọn dàrá báyìí gẹ́gẹ́ bí omi náà tí o ti sinmi ọkọ tó wá ní àǹfààní láti mọ eléré mọ̀ṣẹ̀lẹ̀ fíátà mọ gbogbo ẹ̀ báyìí báyìí òye wo ló ti ṣe fún yín. Hmm oore tí mo lè sọ pé mo rí gbà lára àwọn onífújì lára aláṣẹ ìròyìn gẹ́gẹ́ bí omidan oore wo ló ti ṣe fún kí ló ti dàdá ẹ ti dà fún. kò sí kò tí ì dà kankan fún mi but nǹkan tí mo kàn mọ̀ ni pé mo máa ń gba ìmọ̀ràn lẹ́nu Alhaji Saheed Òṣùpá tó bá dẹ̀ fún mi ní ìmọ̀ràn tí n bá mu lò ó máa ń ṣe èmi ní ò dẹ̀ kọjá yìí. sọ bẹ́ẹ̀ ló ti náwó fẹ́ sí ogun. kò sí. láwọn àgbà ọ̀jẹ̀ yìí <laughs> mi gbọ́dọ̀ dárúkọ èèyàn kan hmm, tó ti náwó ọ̀fẹ́ sí mi nu gbogbo wọn èèyàn kan inú àwọn àgbàdẹ ni ṣùgbọ́n ẹ jẹ́ ká fi sí ọjọ́ mi. àwọn obìnrin jẹ́ta kó bá lọ ṣe mórí bọ́lọ̀dọ̀ wọn. àmórí bọ́lọ̀dọ̀ wọn pẹ̀lú ọgbọ́n nítorí ọ̀pọ̀ ìgbà tá a bá kọ ìròyìn nípa ọ̀pọ̀ òṣèré tíátà wọn á pè wọn á ṣe pè wọn á ṣe gbogbo ẹ̀ àṣà àbẹ̀ tá a bá lè bẹ̀ẹ́nu wọn ìgbà mi ti bá rí wọn pa tí èpè ńláńlá lọ́wọ́ máa ṣe àbí nǹkan kan àṣà àdúpẹ́ fọlọ́run. pépà lè fi bẹ̀rẹ̀ ń gbà yẹn ìyẹn print journalism bẹ́ẹ̀ni pẹ̀lú akéwìdúà bẹ́ẹ̀ni ìtẹ̀síwájú ti wá wọ iná ló ti rí pé orí ayélujára ni a ti ń pàdé iṣẹ́ ìròyìn báyìí ibo lè wà gan sí kí lè ṣe. mo máa ń sọ ẹ ṣe gan mo máa ń sọ̀rọ̀ lórí ìbálòpọ̀ mo máa ń sọ̀rọ̀ lórí nǹkan ọmọkùnrin àti nǹkan ọmọbìnrin bí ìbálòpọ̀ ṣe lè fi oyin sí ìgbéyàwó wa. ẹ má sọ nípa ìgbéyàwó ìgbéyàwó tó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa. kí ló sún débẹ̀ kí lẹ gbà lérò kàn mo kàn wo pé ọ̀pọ̀ ìgbéyàwó ló máa ń túká lẹ́yìn oṣù mẹ́fà pàápàá jùlọ ìgbéyàwó aláriwo ọ̀pọ̀ ìgbéyàwó tó bá ṣe tó pe lérè ńláńlá tó bá máa rí lẹ́yìn ọdún kan oṣù mẹ́fà ti máa skátà so kí ni èdè máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi àwọn èèyàn gan máa ń béèrè pé èmi tí mi tí ìnàkọ báwo mo ṣe máa ń ní àwọn ìrírí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà míì wà má kàn jókòó má kàn rò pé àti bá dẹ̀ sọ báyìí tí bá sọ báyìí pa ìgbéyàwó máa ń o tí bá dẹ̀ kọ́ síwèé àbí mo sọ lórí Tóyìn Tòmátì tẹlifíṣàn mi àwọn èèyàn tó bá mu lọ máa ń kí mi pé àwọn tí mu lo mo ṣe o. so ẹ bá ní ká wọn sì rírí yín nídìí ẹ báwo lè ti fẹ́ ṣàpèjúwe ẹ àti pé sùn tiẹ̀ ti dàn kankan fún yín ẹ ti rí mọ̀kan ẹ ti bí àwọn rówó nídìí ẹ ẹ̀mọ̀ kẹ́kẹ́ gbanímọ̀ràn ó dàbí consultation náà ni ẹ̀ka gbanímọ̀ràn tí ẹ ti rówó dẹ̀ẹ́n báwo ni tó ń fún ní ìwúrí. Hmm, ẹ ṣe gan mi tí ì owó ń di ẹ̀ ṣùgbọ́n fún mi ní ìwúrí ó ń fún mi ní ìwúrí lọ́nà pé báwọn èèyàn ṣe máa ń pè mí bó ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ mi bó ṣe máa ń kí mi inú tèmi náà máa ń nígbà ilé tó yẹ kó dàrú mo ti tún ṣe ṣùgbọ́n mi ti rówó ń di ẹ̀. ṣùgbọ́n nígbà mọ̀ àtẹ pé ẹ máa ẹ bá ń sọ̀rọ̀ àwọn ìbálòpọ̀ yìí ètí ọmọ kékeré gbọ́dọ̀ gbọ́ tẹ pé ẹ lakini mọ́lẹ̀ ẹ lamọ́lẹ̀ ẹ fi ọkùnrin ẹ lamọ́lẹ̀ tóbi ẹ lamọ́lẹ̀ ẹ rò pé bí ẹni pé èèyàn fẹ́ máa kọ́ àwùjọ wa nìkan tí yóò dá ni pé àwọn ọkùnrin ilẹ̀ Yorùbá àkínfẹ́nu la gbogbo ẹ̀yìn àlá ni tóbìnrin ẹ̀ lamọ́lẹ̀ gbàgà tọkùnrin ẹ̀ làmọ́lẹ̀ ẹ̀tún kíní nkúrò ẹ̀ tó wà lábẹ́ ọkùnrin ẹ̀ tún sọ. ibi táyé báyé sí ni ká máa bá wọn yí sí nǹkan tá a notice ni pé téèyàn bá ń sọ̀sọ̀kúsọ èèyàn mm-hmm. máa rí àwọn èrò lẹ́yìn ju kéèyàn máa ṣe kéèyàn máa fi ọ̀rọ̀ ìsọkúsọ sábẹ́ àwọn sọ lọ mo wá rí i pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń sọ̀sọ̀kúsọ sí má dárúkọ ẹ̀ gbàgàdà tí mo dárúkọ ẹ̀ ẹ mọ̀ mo rí pé àwọn èèyàn máa ń sọ pé àyẹ́ ó dàbẹ́ ó dàbẹ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn míì máa ń sọ pé nǹkan tí mò ń sọ yìí ò dáa ṣùgbọ́n èmi mọ̀ pé nǹkan tẹ́mi sọ yìí ó máa ń tún ilé ṣe ni ó máa ń tún ìgbéyàwó ṣe ni so a máa ń rí ìpèníjà náà níbẹ̀ yẹn náà pé àwọn míì àbú mi àwọn míì àyín mi ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run ibi tó bá mi dé. àwa nígbà wo iṣẹ́ ìròyìn yìí kò sí kí oore wà bẹ́ẹ̀ tàbí kí ìkejì náà kí ó máa kó máa ṣẹlẹ̀ sí ìrẹ́lẹ̀ kọ̀ọ̀kan nígbà tí ẹ̀yin náà ti ní ẹ ṣe gan èròǹgbà mi ni pé kí n débi gíga kí n máa rí owó ńláńlá díẹ̀ wọ́n sọ pé iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn bá ti ṣọ̀lẹ ọjọ́ kan ọjọ́ kan èrè iṣẹ́ yẹn á dé èròǹgbà mi ni pé ní five years to this time kí n ti máa rí owó kí ilé àwọn ìgbéyàwó dẹ̀ máa tó káwọn ìgbéyàwó máa tó máa sọ nǹkan lórí program mi mo máa sọ ọkọ lórí program mi pé káwọn obìnrin kọ́ fabẹ́ ra ọjọ́ ọ̀la fáwọn ọmọ wọn táwọn yẹn bá wá sáyẹn èmi sọ̀sọ̀kúsọ níbẹ̀ káwọn obìnrin fi ìgbín onírun abẹ́ wọn kọ́ fi rọjọ́ ọ̀la fáwọn ọmọ wọn pé báwo ló ṣe lè fi ìgbín onírun ra ọjọ́ ọ̀la ọ̀nà tá a lè fi fi ìgbín onírun ra ọjọ́ ọ̀la fáwọn ọmọ wa pọ̀ tó bá fi abẹ́ ìṣàwọn sọ́kọ ẹ̀ tó bá ń ṣàwọn ọkọ ẹ̀ lọ ṣe ń ta tó bá dé ta wọ́n á dè mọ́lẹ̀ ń ta wọ́n tí wọ́n bá ń fún ṣe dáadáa tó ń fún ṣe dáadáa láti bẹ̀ lọ school fees everything á máa wọlé á máa wọlé bó ṣe yẹ kó wọlé ṣé mọ̀ èròǹgbà mi ni pé tí máa ń bá àwọn obìnrin sọ̀rọ̀ tó bá ń gbọ́ kí lè wọ́n máa tò inú Tóyìn Tomato sẹ́yìn kan máa ṣe fún ẹ̀yin kan máa ṣe pẹ̀lú olólùfẹ́ yín. ah mo lè ṣe o máa ń ṣe o mi lè parọ́ tó bá wù mí ṣe máa ń farabalẹ̀ ṣe gidi mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn pé ẹ má máa sùn gbalaja mọ́ ayé ò sùn gbalaja mọ́ style oríṣiríṣi ti wà àwọn system. bá dárúkọ àwọn style tó wà ẹ ẹ ṣẹlẹ sọ Yorùbá. Hmm, a ní sùngbàlàjà dádì àti mọ́mì. ok ìyẹn ni gbogbo àwọn bàbá wa máa ń ṣe láyé àtijọ́. àwọn kan náà yìí ń ṣe bí àwọn. a ní style alájà alájà yẹn ni doggy style. Oh, ẹ má sọ ní ìgbẹ́ ẹ má sọ ní ìgbẹ́. ok ani style alájà alájà yẹn ni pé. akágbá yìí wọlé. ẹ wọn máa gbẹ̀yìn wọlé ṣùgbọ́n gbẹ̀yìn wọlé yẹn náà dẹ̀ pé méjì. ok ọkùnrin á sùn. ok obìnrin á obìnrin á wà lórí ẹ̀ yẹn ni. ẹ má sọ ní ìgbésùn. yẹn ni obìnrin style ọmọ ọ̀dọ̀ rere ọmọ ọ̀dọ̀ rere ọmọ ọ̀dọ̀ rere obìnrin á sùn sórí ọkùnrin á máa ṣe báyìí ṣùgbọ́n alájà tá a bá fẹ́ sọ pé alájà látẹ̀yìn obìnrin yẹn á sùn sórí ọkùnrin á wà kọ́ ẹ̀yìn sọkùnrin yẹn ọkùnrin ara aráyè fi ọ kó àgàgà obìnrin tó bá mm. tọ́nà bá fún ní ẹran ẹran àwa aráyè fọwọ́ kó dáadáa sítáì alájára kẹyìn nìyẹn. a ní ma sọ ní ẹran lára o ti yá ó ti yá wọn ó ti yá wọn tó wò wá. sítáì ẹlẹ́gbẹ̀ẹ́ <laughs> ó wà ṣóye yín sítáì ẹlẹ́gbẹ̀ẹ́ obìnrin máa sùn lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin á wọlé láti ẹ̀yìn so ọkùnrin máa ráyè rí ọwọ́ fi sóbìnrin yẹn ká ìsókè ni. ọkùnrin yẹn máa ráyè fi ọwọ́ kan ọwọ́ kan fa ẹsẹ̀ obìnrin yẹn aráyè wọlé dáadáa wọlé kanlẹ̀. ok èwo ló tún wá a ah, ah, sáyé oríṣiríṣi pọ̀ ẹ eh, bí orin tálàjú wá síwáyé nìkan gbà kan pé kan èkùrọ́ aláàjì tó ọkọ rí pọ̀kan ìkùrọ̀ ó máa ti ní nǹkan tó rí bàbá oníkiní ńlá tó fi bí igba ọmọ gẹ́gẹ́ bí oríkì olúwayé tó bá ráyè wọlé kanlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn ó máa kan ìkùrọ̀ abẹ́ obìnrin yẹn ni bẹ́ẹ̀ ni ẹ̀yin náà máa tẹ́ bá ṣe ń ṣe tí bùràtà ṣe yẹn bá ṣe ń ṣe. ẹ̀yin náà ti ẹ máa pẹ́ nǹkan kankan. ẹ máa mọ̀ pé nǹkan kankan ẹ dẹ̀ pé abẹ́ obìnrin yàtọ̀ síra wọn. ok oríṣi abẹ́ mélòó ló wà oríṣi abẹ méjì ló wà irú àwọn tá nára báyìí abẹ wa máa ń lọnú ó máa ń lọnú gan máa ń lọnú ó máa jìn gan àwọn tó nára abẹ wọn máa ń súnmọ́ tó so irú ẹ̀yin sìn irú ẹ̀yin báyìí ẹni tí bá ní kíní tó gùn dáadáa kò lè tẹ́yìn lọ́rùn kò lè tẹ́yìn lọ́rùn. bẹ́ẹ̀ tí bùrọ̀tà ṣe máa gùn bí tẹ́ ṣe kò lè tẹ́rù ẹ̀yin báyìí lọ́rùn. so kò ní lè kan lẹ̀ àárín méjì ló máa dúró. ok ẹ̀ ní gbádùn ẹ̀ mi ìmọ̀ bóyá àwọn míì mi ilẹ̀ má yẹ ká sọ ti tèmi. ọ̀dà àtàwọn ò pé ní orí ìbásùn ìṣẹ́jú mélòó ni ọkùnrin tó dápé gbọ́dọ̀ lórí obìnrin kóbìnrin àfi ìwà òkè ìṣẹ́jú èlò. ó kéré ju ìfọ ara rora gbọ́dọ̀ tó bí fifteen minutes. Okay. ìfararora yẹn ni pé ọkùnrin á mú àwọn orí ọmú obìnrin yẹn á tẹ á fi ṣeré á ṣe gbogbo obìnrin náà gbogbo bọ́ọ̀lù àbí ọkùnrin á mm. fa wọn láàrin ìlà tó wà láàrin mm. bọ́ọ̀lù àbí obìnrin yẹn ọkùnrin yẹn á fa wọn la ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin mi máa ń ṣe mistake wọ́n máa fi eyín wọ́n máa fi ṣiṣẹ́ ní orí ìbùrátà ṣe ọkùnrin instead àwọn instead àwọn èyí yẹn máa ń ṣe ọkùnrin léṣe míwà ọkùnrin míwà náà tó bá ń lá ìgbín onírun abẹ́ obìnrin obìnrin tí ò bá fá kínní irun máa ha wọn ní eyín nǹkan tá a ṣe máa sọ pé káwọn obìnrin kọ́ máa fa abẹ́yẹn fẹ́rẹ́fẹ́ nìyẹn tó ti yẹn àti fararora àti gbàgbàgbà gbòsgbòsgbòs kí o gbẹ má ju bíi. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. no ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kéré o ìfararora bíi fifteen minutes gbàgbàgbà bíi ten minutes ó dẹ̀ da àkótó bá fẹ́ da ọgbọ̀n ìṣẹ́jú ó da ìyẹn ló normal. àti àti ada ada gbogbo ẹ náà gbogbo ẹ mm, ọgbọ̀nsẹ́jú náà ni ọgbọ̀nsẹ́jú náà ni ẹ bá sọ nọ́mbà yín fún àwọn tó bá fẹ́ pè é pápá àwọn tó bá fẹ́ gbẹ̀kọ́ lórí bá ṣe ń. tàbí láti gbọ́ láti gbọ́ bọ̀ sí dáadáa lórí tẹlifíṣàn yín. lórí kí lorúkọ ẹ lórí YouTube. Soyin Tomato Television ni lórí YouTube so mo dẹ̀ tún ní ìròyìn tójú bọlé so tẹ bá fẹ́ kàn sí mi ẹ lè pe nọ́mbà mi 080 35